ibi egungun faṣọ kọ́ sí o ọ̀wọ́ ọmọdé ò tó tàgbà ò tó ọwọ́ ọmọdé ò torí pẹpẹ o tàgbàlagbà èèwọ̀ kérégbe kẹtẹ̀ǹbẹ́ oníkú àgbè soríwo gbígbẹ ṣàyàgé létè bí eku ejò mọ́lẹ̀ ibi egungun faṣọ kọ́ sí o ọ̀wọ́ ọmọdé ò tó tàgbà ò tó àwọn ọmọdé ò torí pẹpẹ o tàgbàlagbà èèwọ̀ kèrègbè bẹ́ẹ̀ kúkú ni níbi tí àṣà ìṣe àti èdè yorùbá níbi tí ó tẹ̀dó sí hmm. àwọn èèyàn mà mọ̀ ìdí rèé tí a fi gbé ètò ìṣẹ̀ǹbáyé kalẹ̀ láti lè jẹ́ kí àwọn ọmọ wa àwọn ẹ̀gbọ́n wa àwọn bàbá wa àwọn ìyá wa tó tiẹ̀ jẹ́ wípé wọn mọ̀ nípa àṣà kí wọ́n lè mọ̀ nípa kí ni à ń pè ní àṣà ìṣe àti èdè ilẹ̀ yorùbá. eléyìí mo fi kún yín káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé ètò tó ń kọ́ ọmọ láṣà ìṣe àti èdè ilẹ̀ káàárọ̀ òjúre. mo kí yín mo kí gbogbo ojú tó ń wò mí lénìí àti gbogbo etí tó ń gbọ́ mi. orúkọ tèmi ni ṣọlá adé ọmọ bíbí inú fọ́tíngà ṣayé ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà atọ́kùn ètò yìí náà ni. Hmm. ǹjẹ́ níbo ni a wà ní ọ̀sẹ̀ yìí a wà ní ìlú ìdànrè ní ìpínlẹ̀ ondo ẹ ẹ túbọ̀ pẹ́pẹ́pẹ́ fún wa ẹ pẹ́ bí ewé àpẹ́ ẹ wà ní kánjú kú o akọdún akúyèdùn ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀. kábíyèsí o àwọn ará ilé wọ́n fẹ́ gbóhùn yín wọ́n fẹ́ mọ̀ nípa orúkọ yín àti oyè tí ẹ jẹ nílùú ìdànrè orúkọ tí wọ́n ń poyè ọba tí ẹ jẹ nílùú ìdànrè. n kí yín pé ẹ káàbọ̀ orúkọ mi ni Frederick Adégúnlẹ̀ arólóyè arúbábí the fourth jp ofr the Owa of Idari kingdom um, mo wà lórí oyè láti 1976 àti pé mo jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọba Yorùbá wípé táwọn pè ní grade A ọba Paramount ruler. ẹ ṣe bàbá wa hmm. kó tó di wípé a lọ sí ìlú Ìdànrè tí a wà yìí ẹ máa kọ́kọ́ bá wa sọ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ kékeré yìí ní ṣókíṣókí ni àwọn iléèwé tí ẹ lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti girama ètò tún pọ̀wọ́lé àtàwọn iṣẹ́ tẹ́ ṣe kó tó wá di pé ẹ dóye orí oyè ọba. yes mo bẹ̀rẹ̀ ní St Paul school Ìdànrè àti Methodist primary school ní Ìdànrè àti mo tún lọ sí higher institution mo lọ sí Western Boys High School Benin City àti mo kúrò mbẹ̀ mo lọ sí Hussey College Warri ibẹ̀ yẹn ni mo ti ka ìwé mẹ́wàá àti mo kúrò níbẹ̀ mo lọ sí ìlú òyìnbó. Rosie Balaam and Tutin College of Law and Commerce. Ibẹ̀ ni mo gbé wà títí mo ti ní oyè lérí diploma in a municipal administration. Ó lè jẹ́ pé mo tún ṣe mo tún gba ẹ̀kọ́ lérí certified institute of secretary ní ìlú òyìnbó ìgbà tí mo finish mo parí ẹ̀kọ́ mi nílùú òyìnbó mo ṣiṣẹ́ lábẹ́ Surrey County Council as a licensing officer ìgbà tí mo tún kúrò mbẹ̀ mo lọ sí Greater London Council mo lọ ṣiṣẹ́ as a paymaster ìgbà tó tún ṣe tí mo wá sílé tí bàbá mi ti bẹ̀rẹ̀ sí dàgbà pé òun fẹ́ kí òun fẹ́ rí mi òun fẹ́ kí wálé òun fẹ́ kí wálé òun wá wálé ní 1969 mo fi bá bàbá mi mo ṣiṣẹ́ ní abẹ́ the then uh, western region mo ṣiṣẹ́ ní Ondo treasury cash officer mo ṣiṣẹ́ ní Ìbàdàn as a treasury cash officer mo ṣiṣẹ́ ní Abẹ́òkúta as a treasury cash officer mo tún ṣiṣẹ́ ní Ṣakí as a treasury cash officer títí mo wá fi wá sí orí oyè ní 1976 ìgbà tí mo dẹ̀ ti dé rí oyè I been the chairman of council of obas three occasions also member of a uh, council of state Abuja and uh, I'm a patron of many institutions.